الحمد لله الحمد لله الذي أمر بكل فضيلة ونهى عن كل رذيلة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له يسر العمل والتمسك بالفضيلة لمن شاء من عباده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 ló sì fi hu àwọn àwà tó hù yẹn eléyìí tó ṣe pé kì í pẹ́ kì í tí fi máa padà já sí àbámà fún yà ọ̀pọ̀ ìmọ̀ye à ń sílẹ̀ eléyìí tó máa ń ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ìwà ń wára ìkánjú òun ló máa ń bí àti bí o ti ṣe jámà kankan nù gbèsè ayé òun torí náà ń kọ sílẹ̀ látàrí ìkánjú ìwà ń wára ọ̀pọ̀lọpọ̀ ti dára àlùkìyàmà ìkánjú tí ò gbéni débi kan ìkánjú tí sọ ní di ara sàárè láìpẹ́ ọjọ́ á rí i pé ọ̀pọ̀ ẹ̀mẹ́yé látàrí ìkánjú wọ́n ti dẹni tí ọ̀kadà tọ́ran lọ sí ọ̀run àrèmábọ̀. látàrí ìkájú ọ̀pọ̀ ẹ̀mẹ́yẹ èèyàn kẹ̀kẹ́ tí wọ́n fẹ́ jẹ́ wà gan ni ló gbé àwọn dálùkù yá àmà wọ́n ẹ ká má tí ì sọ tàwọn ẹni tó ń wa mọ́tò lọ́lọ́kanjọ̀kan àbáwọn ẹni tó ń wa bàálù lóríṣiríṣi àtàwọn ẹni tí ń rìn lójú omi ìkájú a máa sọ ní dání tí ó dá lápá tí ó dá lẹ́sẹ̀. tí ó di abirùn ọ̀sán gan ìkánjú a máa sọ ní dafọ́jú ìkánjú a máa sọ ní dání tí wọ́n máa fà ń tẹ̀tẹ̀ lẹ́yìn ìgbà táwa náà ti ń fa àwọn ọmọdé kéékèèké ń tẹ̀tẹ̀ a máa sọ ní dání tó ṣe pé ọpọlọ yóò kú lára rẹ̀ tí ó látàrí ọ̀pọ̀ àìmọye dúkìá èèyàn lè a máa sọ ẹni di ẹni tí ó kábàámà ní ìgbà tí àbámọ̀ wúlò alimami al-Munawi rahmatulahi alayhi ó ń ṣe àlàyé fún wa kí ni tí wọ́n ń pè ní ìkánjú gan nínú sharia ẹ̀sìn islam ó ní al-ajalatu fi'lu shay qabla waqtihi al-la'iq bih ṣíṣe nǹkan ṣáájú kákòókò tí ó tọ́ sí nǹkan kótó dìpọ́dé kéèyàn máa fi kánjú kó fi máa lólé ayé yóò máa ṣe gbogbo nǹkan kákòókò wọn tó tó nítorí pé òun ò kíkọ̀ sásìkò fún un àti pọ́jọ́ ń fi bí wákàtí mẹ́ta péré rin ìrìn láàrin Èkó títí dé Kánò lórúkọ ikú tí ń kọ́ ọ́n òun sì lè jẹ́ kẹ́nìkan bọ̀ lásìkò jẹ́ ọ̀dájú kan ò ní bọ̀ lásìkò jẹ́ o títí tó fi bára rẹ lẹ́ni tí malakul maut tọgbà ẹ̀mí rẹ nígbà tí ìkánjú bá ti papọ̀ jù Ar-Raghib inú tírà ti al ó ní al-ajala talabu ash-shay' wa tahri qabla awani. وهو من مقتضى الشهوة فلذلك صارت مذمومة في عامة القرآن حتى قيل العجلة من الشيطان ونقي يوم هو أتسينك كي يوم هو كن قاسل ساجو كاكو كوري وتوتو إليه إذا كفي أوكا لما أنبيو ìdí ni ìjọsìn fi jẹ́ ohun tá a bẹnu àtẹ́lù ní gbogbo ibi tí wọn bá ti sọ̀rọ̀ ìkájú ní àpapọ̀ nínú alukur'an wà á rí i pé ààyè pé wọ́n ń bẹnu àtẹ́lù lọ́wọ́ ìdí ni wá pé àtọ̀dọ̀ àṣetán oníkanjú ti wá. alimami Fairuz Abẹ́ẹ̀dì àwọn ti ẹ̀ ṣàlàyé fún wa nípa tí máa fa kéèyàn máa kájú wọn ni al-ajalatu min muqtadayati ash-shahwa wọn ni ìkájú ó ń bẹ nínú nǹkan tí ìfẹ́kùfẹ́ ọkàn máa ń bí torí ẹ̀ inú wa ṣe bọ́ ẹni àtẹ́lù nínú gbogbo al tí wọ́n fi sọ pé al-ajalatu min ash-shaytan bí ọ̀rọ̀ tí ar-Raghibu sọ náà ni wọn á ní ọ̀rọ̀ Ọlọ́run tó sọ yìí pé wa'ajiltu ilayka rabbi litarda ẹbí anabi Musa aleyhi salam gbọ́dọ̀ ti sọ fún Ọlọ́run Ẹlẹ́dàá wa ní ìgbà tí àwọn ọmọ Israẹli tí wọ́n mú ògèdèǹgbè màálù tí wọ́n ń jọ́sìn fún yàtọ̀ sí Allah anabi Musa lẹ́yìn ìgbà tí ó bara jẹ́ tó fi ẹ̀hónú rẹ̀ hàn sí wọn musa wa sáré wá síbi títí máa bọ́ lọ́wọ́ bá sọ̀rọ̀ ó ní wọ́n lọ́n eléyìí ló mú mi kájú wá sọ́dọ̀ wọ́n lọ́n kò lè bá yọ́nú sẹ́mi àtàwọn èèyàn mi síbẹ̀ àṣìṣọ ike gbogbo kájú tó wá nínú alukur'an àyè pé wọ́n ń bẹnu àtẹ́lù ńlọ́wà musa aleyhi salam ó lóun kánjú wá bọ́lọ̀ bó tilẹ̀ jẹ́ pé aṣọ pé ìkánjú ohun tá a bẹnu àtẹ́lù ni Fairuz Abadi ló ń sọ̀rọ̀ yẹn o onífẹ́lẹ́dì dá ilayha amúrún mahmud ṣùgbọ́n tó mú kí musa kánjú bí ohun tó dáa ni o ayiwa ajiltu ilayka rabbi litarda mọ́kánjú wá bá wọ́n lọ kó lè bá yọnu. kó lè bá yọ́nú sí wa eléyìí ìyọ́nú tí Musa ń wá aleyhi salam ló mú kánjú lọ sọ́dọ̀ Ọlọ́run wọ́n ní ìkánjú ohun tá a ni ṣùgbọ́n gbà tó ṣe pé tó mú Musa kánjú wá ní ìsìn ni tí ọ̀jẹ̀ tó burú bẹ́ẹ̀ lọ́rọ̀ Ọlọ́run tó ní wa kana al ènìyàn jẹ́ olùkánjú àti ọ̀rọ̀ Ọlọ́run tó sọ pé. خلق الإنسان من عجل لا ترى كجل أدمية إنسان الله ما في لي تواجي وسيفين فوانيرو wípé eléyìí jẹ́ ọ̀kan nínú tí ọlọ́run ọba tó dá mọ́ wa ìròyìn lọ́lọ́run fún wa ń bí kálíbà àmọ̀ pé nínú tọ́lọ́run dá mọ́ wa òun náà ní ká máa kájú kí ni ìdájọ́ kájúkájúkájú nínú ìgbésí ayé al-Imam Ibn Hajar al-Haythami nínú tírà rẹ̀ az-Zawajir wọ́n ní ká máa kájú ìkájú tẹ rí yẹn min kaba'ir al-umur ay kabiratun min al-kaba'ir nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá lọ́wọ́ àwọn ó ní wa qad ja'a fil hadith ó sì ti wá nínú ẹgbàá wa kíkẹ́ alàájẹlẹtu mìíràn ṣẹtọ́n àtọ̀dọ̀ ṣẹtọ́n oníkatú ti máa wá ẹgbẹ́ wáyé wọ́n wí bí ẹni kọ́rọ̀ ànábì ní sallallahu alaihi wasallam ṣùgbọ́n hàn yí pé ọ̀rọ̀ kan náà àwọn sàhábà ni gẹ́gẹ́ bí ó ti ṣe wá kí ọ̀dọ̀ ṣẹtọ́n oníkatú ti máa wá bó tilẹ̀ jẹ́ pé kọ́dí yóò kọ́ ọ́ ليس هذا مما يصدر من قبيل الرأي بلو رأيو سنة وما في فانوسا تا طيب. الهيثمي قولي تريكوه نبتين بعد انكاجو يروج الشيطان شره على الإنسان من حيث لا يشعر الشيطان yóò máa ṣe àwọn aburú rẹ̀ lọ́sàn-án fún yàn lọ́nà téèyàn ò ní fura nígbà téèyàn bá ti ń kánjú bí khilafi man tamahhal yàtọ̀ sí ẹni tó bá farabalẹ̀ ẹni tó bá farabalẹ̀ ọjà tí ṣètọ́ni polówó ọjọ́ orí bó kì í sábà tà lọ́dọ̀ tiwọn onítọ̀hún tọrọ wa 'inda al-iqdami 'ala 'amalin yuridu wọ́n máa farabalẹ̀ yọ́ máa lo làákàyè rẹ̀ nígbà tí wọ́n bá dáwọ́lé iṣẹ́ tó fẹ́ ṣe fa innahu tahsulu lahu basiratun bih ìfarabalẹ̀ yẹn yóò mú kí ojú rẹ̀ yá dáadáa òní rọ́ọ̀lù kòtò wa mata lam tahsul tilka al-basira fala yanbaghi al-isti'jal lópin ìgbà tí ojú ríran eléyìí tó jẹ́ tinú ọ̀bá ti ṣiṣẹ́ ajẹ́pẹ́ sọ́ra fún kọ́ máa kánjú o alukur'ani alápọ̀nlé ọtọ́ka sí pé ká máa kánjú àmì àìláròjinlẹ̀ ni o àmì àìdákàmà ni o torí ẹ̀ sọ́ra fún ìkánjú torí pé ṣe ni àwọn atúmọ̀ sí pé làákà ìtọ́lọ̀ fún ọ wúlò yóò sì máa túmọ̀ sí pé ò lérò lórí torí ẹ̀ ẹ̀rín ẹni tí ìkanjú mú wa àárín tírélà méjì pé kó tó di kó súnmọ́ra wọn máa ti lọ àwọn sì pánpánpẹ́ máàrin wọn ọba bẹ́ẹ̀ lọ kò tún wá ma lórí tí ẹnìkan ó tún kó báwọn ẹni ẹlẹ́ni tí ń bẹ nu mọ́tò bẹ́ẹ̀ ni ẹni tó ti pé ìkanjú òun náà ló mú tóbi sọ yìí pé láàrin Ògbómọ̀ṣọ́ sí kó yìí báyìí kò gbọ́dọ̀ ju wákàtí kan lọ yóò gbìyànjú ẹ. ṣùgbọ́n lè gúnlẹ̀ sálùkìyàmà nítorí pé eré tó sá yẹn yóò ti kọjá agbára mọ́tò tó ń gbé lọ gan nítòsí dájú ni pé ó lè sákọ́ ọmọgbà yẹn kéèyàn ó sì má gbọ́ ṣùgbọ́n kí táyà ọbẹ̀ mọ́ ọ lọ́wọ́ sì lọ sí kóńgá pé táyà mẹ́rẹ̀ẹ̀rin lọ tó bá ń bi ọ́ léèrè ńgbà tó bá láǹdì sọ́ọ̀n èyí ti rí báwo ló ti rìn kẹ́ máa wo nǹkan níṣẹ́ ni wọ́n sọ pé mo fẹ́ rìn sí Èkó láàrin wákàtí kan ọ́ ìní tá a wí bá ṣẹlẹ̀ kọ́dà bá dá mi padà tó dárú ẹ̀ wò mà dá ọ padà báwo ó ti parí nìyẹn òní wálẹ̀ méjì ẹ̀kan náà ni ìdí nìyí tí alukurani fífi hàn wá kórìíre ò pé nígbà tó èrò orí rẹ ò dín nígbà tó ń ṣe ìwà ń wára ọlọ́ni walau yu'ajjilu Allahu linnasi ash-sharra ista'jalahum bil-khayr laqudhiya ilayhim ajaluhum fanadharu alladhina la yarjuna liqa'ana fi tughyanihim ya'mahun. ìbáṣepẹ́ bẹ́ẹ̀ ṣe máa ju pé ẹ wọ orí mọ́dọ̀ bẹ́ẹ̀ ṣe máa ju pé fa orí mọ́ra. bẹ́ẹ̀ náà lọ́lọ́run máa ń kánjú àti sẹ́yìn láboró ni níṣẹ́lẹ̀ bá ti kú dànù tó bá ti ké bẹ́ẹ̀ ṣe máa kánjú pé mo fẹ́ digbá mo fẹ́ dáwó mo fẹ́ di kòkò bàbá àṣàsùn ẹlòmíì ti mẹ́gbọ́n rẹ̀ ó fi ṣoògùn owó wọ́n wá sọ pé èèyàn mẹ́rin gbáko ni ó wa gbogbo wọn sì gbọ́dọ̀ jẹ́ fámìlì rẹ̀ wọ́n mẹ́gbọ́n ó fi ṣoògùn owó ẹ̀gbọ́n lọ ó tún mú àbúrò ó fi ṣoògùn owó àbúrò lọ. ó tún mú mọ̀lẹ́bí ó fi sògùn owó òun náà lọ ó mú iye kan ó fi sògùn owó àwọn náà lọ lórí ni nígbà tó bá tún wá sí gbogbo eléyìí tán tó máa rí gbogbo ṣe fa àwọn èèyàn tó fi wọ́n sògùn owó tó ń lówó yìí síbẹ̀síbẹ̀ àwọn kan mà tó lọ ẹnìkan ń jẹ́ ẹnìkan o ṣètò ó yẹ kíkín ní yóò pọ̀jù báyìí lọ ni tètè nígbà tí olórí ibú bá yó tán ẹ pé ó ṣe déédéé pẹ̀lú kú tí ó lẹ̀ lójijì torí ẹ̀ ìkájú ló mú lọ sògùn owó ìkájú òun náà ló mú mọ́gbọ́tọ́ lọ́ọ̀ma tó fi ti fa ìkájú òun náà ló mú tó fi jẹ́ pé ìyàwó gan fi kún sẹ́ ìkájú ló mú tó òun náà fi wọwọ tó bá ń ṣe kí bẹ́ẹ̀ ń ṣe ń kánjú lọ́lọ́wọ́ bá náà bá ń bá yín kánjú ni gbogbo gbèsè ayé yín ọba ti dòfo oníkàlùkù ọba ti dára alẹ̀ torí ẹ̀ ńbò là ń lọ náà rí ńbò lọ tóbi jẹ́ kéèyàn fúnra ara rẹ̀ ní afọ ara rẹ̀ síra rẹ̀ nígbà tó bá sì ṣẹlẹ̀ tán nítorí dájú náà ni pé wọn náà lọ́ọ́ dà kábàámà rẹ̀ ọlọ́wọ́ bá tó sọ fún wa nínú oni khulqal insanu min ajal sa'urikum ayati fala tasta'jilun látara àkànjú láti dá yín o ẹ sì máa kánjú ọ̀pọ̀lọpọ̀ nù wá nísìn ní ti ń sọ lójoojúmọ́ ní kó tí gbèndé alùkìyàmù náà bá dé kó dé dajal dajal tẹ́ ń sọ kó dé náà abúlọ́mọ sọ pé ń bọ̀ kó dé kí n tí wọ́n bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ àwọn ànábì ọlọ́run bẹ̀rù ẹ̀ àwọn aláìpé orí ọmọ gbé wá. bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àmọ́ pé bá bá ṣe tí o náà lọ́lọ́run bá bá fẹ́ rọ̀ láti sẹ́mà tí ó rọ̀ òkúta lé àwọn lórí kọ́ rọ̀ subhanallah látàrí ìkanjú ọ̀pọ̀lọpọ̀ òǹkọ̀ láti pé kó ru látàrí ìkanjú bá ní látara bẹ́ẹ̀ ni àwọn kèfèrí máa ń kájú pé ńgbà tẹ́ sọ pé náà làwọn wọ̀ ajẹ́ pé ẹjẹ́ káwọn tètè wọ náà náà ní ìsìn ẹ má wulẹ̀ dágbà sí àwọn fẹ́ wọ̀ ní ìsìn bẹ́ẹ̀ làwọn kan kájú nínú àwọn ọmọlẹ́yìn ànábì kan náà ànábì tó síwájú àwọn kọ̀ láti gba ànábì gbọ́ wọ́n kọ̀ láti tẹ̀lé tà ànábì yìí ọlọ́wọ́n bá wa ọwọ́ adé òjò yà sí wọn ìgbà tó dúró yà í dé. tó so wọn rò kó mi lọ́lọ́wọ́ bọ́ ọ̀rọ̀ fáwọn láti sẹ́mẹ̀nì wọn ò mọ̀ pé ètò ọ̀pá àwọn ọ̀run lóde o ọlọ́ni fẹlẹ́ máa rọ ọ̀hún ẹ̀rìndọ́ ẹ̀rìndọ́ mustaqbilẹ̀ awdiyatihim qalu hadha ẹ̀rìndọ́ mọ̀mpẹ́rọ̀nà bal huwa mustajaltum bih rihun fiha cadabun alim suratul nígbà tí wọ́n rí àsúwọ́jọ yìí tọ́ tó dojúkọ àwọn ojúdó wọn wọn ní ẹ̀sùn òjò yìí o ọlọ́run fi rọ̀jò fún wa ni o wọn mọ̀ pé ń táwọn ń béèrè nu ìyá wọn ní tó bá yẹ kó dodo là tọ́lọ̀ rán sí wọn ìyá tó ní ẹni tí tó yẹ jẹ àwọn àwọn retí ẹ̀ kó lónìí kó tó wa dẹ ìyá yìí wọn wọ́n wọn àmọ́ pé táwọn béèrè lóde àṣé atẹ́gùn ìjì burúkú ni tó ṣe pé ìyà ń bẹ nínú ẹ̀ báyìí lọ́lọ́ gbogbo wọn rún gbogbo wọn lọ tá wọn má ìdígbà gbúrò wọn má nígbà wọn tá a dé nígbẹ̀yìn àti pẹ̀lú wọn sẹ̀mí tí sàlùkùránì ti ń sọ fún wa nípa wọn. ni alukùránì alápọ̀nlé ó tún fi hàn wáyé pé gbogbo ẹni tẹ́ bá rí ti ń kánjú kọ́ má gbogbo ọ̀rọ̀ ibi tó le já ni o àìmọ̀kan nípa pípàápà nǹkan ìṣẹ̀lẹ̀ ní ń dá àkájọ torí ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa nínú sórọ̀tù Ra'd ayé ẹlẹ́kẹfà wọn ni yasta'jilunaka bis-sayyi'ati qabla al-hasanah wọn a máa sọ fún wa anabi sallallahu la ń kí n ṣe dáadáa tó ní dípò máa ìyà ni wọ́n máa tọrọ waqad khalat min qablihimul mathulat wa inna rabbaka ladhu maghfiratin linnasi ala dhulmihim wa inna rabbaka lashadidul iqab àwọn àpèjúwe sì ti síwájú táwọn ẹni tó ṣe pé ọlọ́wọ́n bá fi aburú ṣe àwọn àpèjúwe ti síwájú táwọn ẹni tó ṣe pé ọlọ́wọ́n bá fi aburú ṣe kí ló dé tó fi jẹ́ pé aburú lẹ́yìn náà ń tọrọ ẹ̀ ń sì ń kánjú pé kó tètè wá báyìí dájúdájú ìdí tí wọn ò ti fi parun ìdí táburú ò ti fi ṣe wọn ó náà ní pé ọlọ́run ẹlẹ́dàá wa aláforíjì ni ò sí àwọn èèyàn tó ń tàbọ̀ sí tí wọ́n ń ṣe ọlọ́run máa ń foríjì wọn àti pé olúwa ẹlẹ́dàá wa kó o jẹ́ oyè ọ wọ́n tó ń tọrọ ọ̀yà dájúdájú inna rabbaka la shadidul iqab ìyà tí ń bẹ lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ ó olúwa ẹlẹ́dàá rẹ̀ jẹ́ ẹni tó le ní ìyà tí fi jẹ àwọn ọ̀daràn ọlọ́run bá wa ó tún pàkíyèsí wa lọ sí di bó ṣe jẹ́ ike tó máa sọ fún wa tá a bá pé gba tá a bá pẹ́ gbẹ̀rún tó ń sọ fún wa pé sáyé là ń fẹ́ ni abẹ́lẹ̀ kìyàmù sáyé fẹ́ ni ni àbí dáadáa tó lọ́wọ́ bá máa ń pèsè kalẹ̀ di àwọn ẹrú rẹ̀ lọ́rùn ewu gan lẹ́ ń fẹ́ bá a bá pé gba tá a pẹ́ gbẹ̀rún àbẹ́gbẹ̀rún lọ́nà àìníye nítorí dájú ni pé gbogbo wa ń tà sọ ni pé ẹni tó pọ̀ jù nínú wa nítorí wọ́n sọ ni pé ilé ayé làwọn fẹ́ torí pé eléyìí lọ dájú lọ́dọ̀ tiwọn àwọn ọmọ bítọ wọn wà bí òní wa torí ẹ̀ lẹsẹ rí pé oníkálukú wọ́n fàlà fúnlé ayé kọjá sísọ wọ́n sì ń wo pé àwọn gbọ́dọ̀ rí ni ebi látàrí ìkánjú ilé ayé nìsín ọ̀rẹ́ mélòó ló tukù tó ní ma ṣé gbogbo wọn ló mú lọ́tà gbogbo wọn náà sì mú wọn náà lọ́tà mọ̀lẹ́bí mélòó ló kù tẹtún lé ń súnmọ́ra yín má ṣebí gbogbo yín ti dọ̀tá ara yín àti si ra yín. ọlọ́wọ́ bá ní yori do man kana yuridu al-ajilata ajjalna lahu fiha ma nasha'u liman nurid ma ja'alna lahu jahannama yaslaha madhmuman madhura waman arada al-akhirata wa sa'a laha sa'yaha wa huwa mu'min fa ulaika kana sa'yuhum mashkura inú suratu al-Isra ọlọ́ni ẹni tó bá ti ilé ayé tí máa kánjú tán lòun náà bá ń kánjú wá ọlọ́ni á kánjú fún nínú ilé ayé yìí ohun tó bá wù wá á kánjú fẹ́ni tó bá wù wá ní níta bá fẹ́ nínú ilé ayé yìí ṣùgbọ́n lẹ́yìn rẹ̀ o iná jahannam ilẹ̀ ẹni tó ti pélé ayé nìkan lòun wá. iná jahannama nìkan láàmú wọ yóò sì wọ iná yìí mẹdàmúmá lẹni àbùkù mẹdàhúrọ lẹni tó ṣe pé àfojú àti imú rẹ̀ gbólẹ̀ lẹni àbùkù yóò sì wọ nánu. wa man arada al-akhirah ṣùgbọ́n ẹni tó bá yẹ pé al ló máa wá alìjẹ́nà ló wá wa sa'a laha sa'yaha tí o sì jókòó tẹ́tẹ́rẹ́ kọ́ máa tán ara pápákú wà alìjẹ́nà láì sí lọ ṣùgbọ́n ń gbìyànjú ó ń ṣiṣẹ́ tá a fi ra àlìjáná wọ̀ wọ́n wọ́n mọ́mìn kọ̀ wá tó wípé ń ṣiṣẹ́ àti wà àlìjáná ṣùgbọ́n tó jẹ́ mọ́mìn nítorí ti káfíìrì tó bá ṣiṣẹ́ pọ́n fẹ́ wà àlìjáná kò sí àlìjáná kan tó dànù ó wọ̀ mọ́mìn ni ó wà àlìjáná. فأولئك كان سعيهم مشكورا àwọn ẹni tó bá ṣe bẹ́ẹ̀ lọ́lọ́run àwọn ní ó ra alìjáná wọ ọlọ́dà kò má sí alìjáná lè wọ̀ wá. bákan náà alukur'ani tó fi hàn wá pé ìkájú ìní máa jẹ́ àmì téèyàn fi máa mọ̀ pé lágbájọ́ gbà pé gbèǹde alùkìyàmọ̀ wà gbogbo ẹni tẹ́ bá ti rí ti ń kájú kò gbà pé tá a bá kú ọlọ́run gbé wa dìde yóò ṣèṣì rò fún wa. ìbá gbà bẹ́ẹ̀ alọ́kanjú owó àwọn ọ̀daràn olórí ibú sóògùn owó fún un wọ́n sọ fún yín pé dá àgbàdo sílẹ̀ wọ́n fi àgbàdo sílẹ̀ adìyẹ sì rọ́ọ̀lù ọjọ́ mẹ́ta mẹ́ wọ́n ní mẹ́ta tó jẹ́ ọdún mẹ́ta péré tó ṣe náà nù o adìyẹ wa jẹ mẹ́ta ó sì lọ rọ́ọ̀lù náà àwọn olórí ibú náà ó tún sọ fún pé tádìyẹ bá ti dàgbàdo ohun tí àgbàdo ó sì adìyẹ ó sì náà bó ṣe wọ náà ìgbà tó wò sí gbà pé tèǹdé àlùkìyámà ń bẹ nìkan òun lówó náà tó ń bá ti lówó gbogbo ọ̀rọ̀ yóò gbogbo ṣe ìkájú àmì péyàn gbà pé tèǹdé bẹ ni tí ọba jẹ bẹ gbàtọ kánjú títí títí tí ọwọ àdíà ọwọ wa rẹ láwà wà àlùkìyámà ìbàjẹ́ pọ̀ gbà pé tèǹdé ń bẹ ó ṣe bẹ kò ní ṣe bẹ́ẹ̀ nítorí pé ọmọ rẹ ti pé tó ọba lọ para rẹ báyìí ẹnikẹ́ni ò sì ní fọwọ́ ara rẹ̀ para rẹ̀ àfi kọjá pé tó fi para rẹ̀ lọ́lọ́wọ́ bó fi fìyà jẹ́ nu ná kọ́lọ́mọ́sí wa máa ná torí ẹ lọ́lọ́run sọ pé ata amúrúláhi fẹlẹ́ tẹ̀sítàjìlú subhanahu wa ta'ala amma yushrikun ọ̀rọ̀ gbẹ̀ndẹ̀ alùpùpù ti dé o ẹ má o yóò dé náà ti dé ìtumọ̀ ni pé kò sí tàbí ṣùgbọ́n pé yóò dé náà ni ẹ subhanahu wa ta'ala mímá ni fún ọlọ́run o si ga amma yushrikun ju gbogbo tí wọ́n fi ń ṣẹbọ lọ torí ẹ̀ má wulẹ̀ kánjú ìgbéǹde alqiyama ń bọ̀ inna as-sa'ata la'atiyatun akadu ukhfiha ọlọ́run ìgbéǹde ń mo ti lè gbé torí ẹni tí bá ti ń kájú kò gbàgbé ní alùkìyàmà gbọ́ ni ẹni tó kájú pààyàn ẹni tó kájú séèyàn lẹ́sìn ẹni tó kájú bá tọ́mọ́lá kejì jẹ́ kò gbàgbé gbèndé alùkìyàmà ń bẹ torí tó bá gbàgbé gbèndé alùkìyàmà ń bẹ yóò máa rántí pé tó ń bá kájú ṣe kò sí kájú parẹ́ mọ́ ó ti di wàhálà ìgbéǹde sì ń bẹ ọlọ́run yìí sì sábòsí الله الذي أنزل الكتاب بالحق والميزان وما يدريك لعل الساعة قريب يستعجل بها الذين لا يؤمنون بها والذين آمنوا مشفقون منها ويعلمون أنها الحق ألا إن الذين يمارون في الساعة لفي ضلال بعيد إن سورة شورى ألاني الله بالباتو سترك على القرآن ولو دو دو lọ لصوص òsùn tàlẹ́ni tó ṣe pé yóò fi mọ̀ ọ́ wa nabi muhammed sallallahu alayhi wa alayhi wa sallam pé bóyá gbẹ̀ndẹ̀ alkiyama ti súnmọ́ àwọn ẹni tó ṣe wípé wọn gbàgbọ́ àwọn ló ń kánjú kódékódé nígbà tí àwọn olùgbàgbọ́ òdodo ń bẹ̀rù dídé rẹ̀ torí àwọn ọmọ ìgbé kò ní rọrùn kò ní rọgbọ àwọn sì mọ̀ pé òdodo ní gbẹ̀ndẹ̀ alkiyama tẹ́tí kọ́ gbọ́ òwe ànábì àti gbogbo àwọn ọmọlẹ́yìn rẹ̀ innal ladhina yumaruna bis-sa'a dájúdájú àwọn tó ń ṣe fàǹfà nípa dídé ìgbéǹde alkiyama tó yóò dé ní abẹ́ òní dé lọ́sí dhalalin ba'id inú ìsìnà tó jìnnà ibẹ̀ ni wọ́n wà o eléyìí fi hàn pé ẹni tí ò bá gbàgbọ́ ní ọmọ kanjú kígbèǹde àlùkìyàmù òde ẹni tó bá gbàgbọ́ ọmọ bẹ̀rù rẹ̀ ni o. àwọn àyà alukurani tó wà tó fi hàn wá wípé ìwà anabi sallallahu alayhi wa sallam wọn náà ń kájú nípa alukur'ani tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fún ọ ọ tó kájú mọ́ torí nígbà tí malayika bá mú alukur'ani dé ẹ̀rú máa ń bá anabi sallallahu wọn máa lọ kú sáájú kótó di kọlọ ń sọ gbogbo alukur'ani máa sáré malayika máa sáré torí ẹ lọ́lọ́run bá sọ pé rárá o fata'ala Allahul malikul haqq wala ta'jal bil qur'ani min qabli an yuqda ilayka wahyuh wa qur rabbi zidni ilma ìgbani fún ọlọ́run ọba ọba òdodo má máa kánjú má máa kánjú láti gba alukurani lọ́dọ̀ màláìkà ṣáájú kó tó di kó ké fún ọ níṣẹ́ ni kí wọ́n kàn máa sọ pé rabbi zidni ilma ìwọ lọ sàlékún mà fún mi o bẹ́ẹ̀ náà lọ́lọ́run tó sọ nínú alukur'an pé la tuharrik bihi lisanaka lita'jala bihi. إن علينا جمعه وقرآنه فإذا قرأناه فاتبع قرآنه ثم إن علينا بيانه má ṣe jẹ́ ẹni tí ó máa gbọ́n ahọ́n rẹ nítorí pọ́n kájú kí wọ́n tètè ké fún ọ ṣe sùúrù wọ́n kà fún ọ ò ní kú kọ́lọ̀ tó sọ̀tàn subhanallah eléyìí náà tó ń jẹ́rìí sí pé gbogbo wa sẹ́ inú kájú lọ́lọ́ ń dá wa ṣùgbọ́n kájú tá anábì sallallahu alaihi wasallam kọ́ dábìí tiẹ̀ o kájú tó dáa ni o pé kò fẹ́ẹ́. kó wọn kú kọlọ́wọ́n tó sọ gbogbo alukur'ani kalẹ̀ jẹjẹrẹ ìbáyé wa a rí i pé ẹ̀sìn wa ẹ̀sìn Islam gbogbo tó kù tí ó ṣe wá láǹfààní láyé kò sí Islam fún wa nǹkan kan tó lè pa wá lára tó lè tiwa jẹ́ àyàfi Islam ti ṣàlàyé fún wa torí pé oríire ọlọ́run eléyìí tó ṣe wípé ó fẹsẹ̀ rinlẹ̀ hadithi alimami muslim olùgbèjáde láti ọ̀dọ̀ sahabi anas ibn malik radiyallahu anhu anna rasulallah sallallahu alayhi wa sallam caada rajulan min almuslimin ó ní òjíṣẹ́ ọlọ́run kí àti ọlọ́run kó máa bá ọbẹ̀ nìkan nínú àwọn mùsùlùmí tí ń sáré wò. قد خفت فصار مثل الفرخ ọkùnrin ti gbẹ ó wà dà gẹ́gẹ́ bí ọmọ adìẹ ó وقال له رسول الله صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم وصفه وتولي تدابير مديه هل كنت تدعوه بشيء aw tas'aluhu iyya sadu akan wa tó a máa ṣe àbí nǹkan kan tiẹ̀ wa tó a máa tọrọ lọ́dọ̀ Allah qala na'am arákùnrin ní bẹ́ẹ̀ ni tọrọ rẹ̀ mú fura dání ó ní bẹ́ẹ̀ ni mo máa tọrọ nǹkan kan Allah kí wàá kuntu aqul ó ní tí mo máa Allahumma ma kunta mu'aqibi bihi fil akhirah fàájìlhó lè ṣe dọ́níà ìwọ ọlọ́run nítorí bàbá fi ìyà jẹ mí tó bá di lọ́la kìyàmà yá tètè bá ń kán lójú kí àyọ̀ wá láyé náà kí n ti jẹ́ láyé subhanallah sádùá nù àbíkpé ìwọ ọlọ́run ìyà tó ní tó fi jẹ mí ìyà ẹ̀ṣẹ̀ mi tó fi jẹ lọ́la kìyàmà bá ń kán lójú tí ó tètè wá láyé faqala rasulullahi sallallahu alayhi wa sallam. ìrántí ọlọ́run kí àti ọlọ́run kó máa bá wa sọ fún pé subhanallah a ogun mà ní fọlọ́run láàbùtẹ́ ẹ̀kọ́ àwòlẹ́ tẹ́tọ́tẹ́ ẹ̀kọ́ anábì ní sagbara rẹ̀ wá sagbara rẹ̀ ọ̀ka pé yàtọ̀ jẹ́ lálùkìyàmà òtún fi jẹ́ ọ láyé agbára ò lè ká ṣé ẹnìkan nu àti ń tọrọ kí láyé àtàlùkìyàmà kò sí à ń bẹ pé kó fún gbogbo wa ni wọ́n wá sọ ìyẹ ẹsẹ̀ rẹ o ọ̀n fẹ́ kọ́lọ́wọ́ bọ ọ̀kan lójú ó rò kọ́lọ́wọ́ yìí gbọ́ ni ó sì rò yẹn ọ wá dẹ ìyá sí wọ́n á ní gbẹ ọ̀ngbẹ ọ̀ngbẹ ń fi yẹ ọ ń dàbí òròmọdìẹ ọ ní tó ọ ń tọrọ àdúrà ó ń fúnra lórúkọ kó ń afẹlẹ ma sọ báyìí اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار إذا يقع ما وينو يو الله تبع فوانين كلاي إتو دانيكو فوا لوننا إتو داني كوفوا لوا نبيانا síbẹ̀ làwa rí sáwọn ọmọ nsàdúrà yìí lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ní sọ pé ẹ màtẹ́ ní kí ọmọ nsàdúrà táàlì máa ṣe ń yorùbá máa wùlẹ̀ ṣe ń yorùbá torí gbogbo tá a máa ń fẹ́ lórí ayé àtàlùkìyàm ó ti wàá nu rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana tawaqina adhaban nar. torí ẹ anabi sallallahu alaihi wasallam ní tọ́yẹ kọ́ máa wínú kése pé ntọ́ bá fìfì àjẹmí láyé lọ́rùn tẹ̀ ń tètè jẹ́ láyé rárá o fún wa ń dáadáa láyé fún wa ń dáadáa lálùkìyàm wàá là wa níbi ìyá náà àdúrà yìí ó yẹ kó máa wà lẹ́nu wa lójoojúmọ́ ní gbogbo ìgbà qal Anas wani fada'a lahu bish-shifa anabi sallallahu alayhi wa sallam abẹ́ lọ́n fún kíkọ́ lọ́n fún lálàáfíà aqulu qawli hadha wa astaghfirullaha al-azim li wa lakum rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الملك الحق المبين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبده ورسوله صادق الوعد الأمين صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله عباد الله أواني ما يقعور أتدى فضاله ابن عبيد رضي الله عنه أنه قال سمع رسول الله صلى الله عليه وآله وسلم رجلا يدعو يدعو في صلاته لم يمجد الله ولم يصلي على النبي صلى الله عليه وآله وسلم ولي النبي صلى الله عليه وسلم أقبت أراكني كان بلون nínú صلاته لا láì jẹ́ kó ti kọ́kọ́ fi ẹ̀yìn fún Ọlọ́run láì kò sì jẹ́ kó ti فقال رسول الله صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم عصاك عجلت أيها المصلي يقول صلاتي وتكاجو وتكاجو ثم علمهم رسول الله صلى الله عليه وسلم لين رأى النبي صلى الله عليه وسلم وقع وصحابة لقوا بموت سماسي تما بيتورا دوا أول ماني أسيسي تراكني يسي نينو التشهد نينو أتايا لتساسي سيين wọ́n ní lẹ́yìn ìgbà tó parí àtàyà débi ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu wọ́n ní ibẹ̀ ló ti sálámà kò fẹ́yìn fọlọ́ kò sàṣà láti fa nabi sallallahu alayhi wa sallam ó fi di pé ọ̀ntọ̀rọ̀ ti ń fẹ́ ọ̀ntọ̀rọ̀ ti ń fẹ́ láì jẹ́ kó ṣe ń tọ́tọ́ eléyìí túmọ̀ sí pé tí èmi pẹ̀lú rẹ̀ bá ń fẹ́ kádùn àwọn ọmọ gbà ọ̀nà táwọn gbádùn àwọn gbà ká fi ẹ̀yìn fọlọ ká fògo fún ká sẹsẹ láti fún anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ká tọrọ ní tá a máa ń fẹ́ ká wá parí rẹ̀ pẹ̀lú sísẹ sàlátù eléyìí ò jẹ́ ká do àwọn ọmọ àgbà ní kíá bẹ́ẹ̀ anabi sallallahu alayhi wa tó tẹ̀síwájú ó tún gbọ́ rajulan yusalli ẹnìkan tó ń ṣe sọlá majjadallah ó fi ògo fọlọ wa ó sì dúpẹ́ fún wa salla ala sallallahu alayhi wa sallam ó sì sẹ̀sẹ̀ láti fún anabi sallallahu alayhi wa sallam faqala rasulillah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wá sọ pé ud'u tujab tọrọ níta ọ̀fẹ́ pé ọlọ́n ọlọ́n ọba ọ̀dọ̀ ọlọ́ wẹ́sẹ̀l tọrọ níta ọba fẹ́ tọ́ọ̀tọ̀ ọlọ́n ọba òfò níta ọ̀fẹ́ nítorí pé ọkọ́kọ́ fi ẹ̀yìn fọlọ́ ó fi ògo fọlọ́ ọgbọ́lọ́ tóbi. ọfẹyìn fún ọsẹ sàlátì alayhi sọ ọdọ tọrọ tó ọba ọ làá máa ṣe ìṣe lọ́pọ̀lọpọ̀ nínú wa ni wọn máa báwo la ṣe máa ń ṣàdúrà wọn máa wá wò pé àdúrà ọgbà ìwọ so dúró dáadáa ó dúró dáadáa àdúrà rẹ náà nínú láti wa alimami nasa'i ló gbé jáde ó sì fẹsẹ̀ rìn lẹ̀ ọwọ́ awa látọ̀dọ̀ abu huraira radiyallahu anhu annahu qala qala rasulillah sallallahu alayhi wa sallam istajabu li ahadikum ma lam ya'jal yaqulu da'awtu falam yastajab li muttafaqun alayhi ọlọ́run nàbí sallallahu alayhi wa sallam sọ́kọ́ lọ́wọ́ máa gbàdúrà ẹnìkan nínú yẹn o lópin ìgbà tí ò bá ti kánjú. ọlọ́run yóò máa gba àdúrà ọ̀kan nínú yín lópin ìgbà tí ọba ti kánjú anábì wa ṣàlàyé ìkánjú yìí fún wa ó lò ní kéèyàn máa sọ pé mo ń pe ọlọ́run kò sì dá mi lò téèyàn bá ti sọ bẹ́ẹ̀ èèyàn ti kánjú àdúrà èèyàn ní gbà ó sì jẹ́ nǹkan tó kọ́mọ̀ bàjẹ́ lẹ́nu àwọn èèyàn àdúrà náà lẹ́yìn máa ṣe à ń ṣàdúrà ni pé kò sì gbà ń ṣàdúrà ti pẹ́ẹ́ kò sì gbà ọ̀dà ẹ̀ máa lọ ka nǹkan báyìí máa ka nǹkan ẹ̀ náà là ń kà ìyẹn ni pọ́nà ò sì gbà so ẹni tó bá ti ṣe bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ò ní gbà. ọwọ́ nínú ẹgbà wọ̀rọ̀ láti ọ̀dọ̀ Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu anna nabiyya sallallahu alayhi wa sallam qaal at-tu'adatu fi kulli shay illa fi 'amal al ìfarabalẹ̀ ìṣepẹ̀lẹ́ ọgbọ́dọ̀ wọnú gbogbo nǹkan àyàfi lára sẹ́ tá a fẹ́ ṣe láti rà lùkìyàm yẹn ni pé sẹ́ tá a fẹ́ ṣe láti wà lùjẹ́nà àmọ́ yàrá sàwọn eléyìí àmọ́ sí wọn jọ àmọ́ dá wọn jọ dáadáa àní máa farabalẹ̀ pé ah, ẹjẹ ṣe sùúrù náà asúrì ń gbọ̀wá di ìṣá máa ṣe ẹ̀ẹ́dá ìṣá ń gbọ̀wá dá ṣùgbọ́n àmọ́ pápọ̀ rárá o iṣẹ́ tá a fi wà lùkìyàmà ọ̀gbọ́dọ̀ fi falẹ̀ adéfì Abu Dawud ló gbé jáde Al-Albani sì sọ pé hadithun sahih ọwọ́ látọ̀dọ̀ anas ibn malik radiyallahu anhu panas sọ pé at-ta'anni min Allah káfarabalẹ̀ àtọ̀dọ̀ allah ló ti máa wá wal ajalatu min ash-shaytan bẹ́ẹ̀ ni ìkánjú àtọ̀dọ̀ ash-shaytan ló ti máa wá alimami al-mandiri òun ló gbé ọ̀rọ̀ anas yìí jáde nínú tírà rẹ̀ at-tarhib at-targhib nínú tírà yẹn wọ́n ti gbé jáde torí de ilé wa jama ẹ ti ká ṣọ́ra fún ìkánjú torí pé ìkánjú ìwà wára ó máa ń ba tèèyàn jẹ ni ó máa ń sọ yẹn jẹ ni tí ó ṣe pé yọ wọ kòtò láìpẹ́ ó sì máa ń sọ dẹni tí ó kábàámà nígbà tí ò ní rẹ ní bá kẹ́dùn ó sì máa ń sọ yẹn dẹni tó ṣe kó lè ya bí rùn láì jẹ́ kó ti palẹ̀ má ti dì bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bọ́ dákun kọ́ sànù wa. ẹ rí ìkánjú àti ìwà wára a máa mú ni dá ọ̀rọ̀ orílẹ̀-èdè gan rú tí gbogbo orílẹ̀-èdè tí ó di pọ̀rọ̀ kọjá pé ìwà ń wára ló fi ń tèkì àwọn decision rẹ̀ ìkájú kàjúkájú ló fi ń gbé àwọn ìgbésẹ̀ tí ń gbé kò sí tàbí ṣùgbọ́n pé téèyàn bá ṣe bẹ́ẹ̀ nínú ilé rẹ̀ gan ilé ọ̀dàrú ká tó pò dìde orílẹ̀-èdè òdìdí orílẹ̀-èdè pàápàá tó bá lọ jẹ́rù nàìjíríà yìí tó ṣe pé ó kún fóríṣiríṣi agbárí ó kún fóríṣiríṣi ọgbọ́n ó kún fóríṣiríṣi ète kéèyàn wá jẹ́ pé wà ń wára kájúkájúkájú lèyìn ó fi máa gbé àwọn àgbésẹ̀ nítorí dájú ni pé àbámọ̀ ó ti pọ̀ jù gẹ́gẹ́ bí wọ́n ṣe gbégbèsè lóríṣiríṣi lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àwárà àti kájúkájúkájú téèyàn ní mọta ní bá wọn dámọ̀ràn tí wọ́n fi ń gbèrú àwọn ìgbésẹ̀ bẹ́ẹ̀ tí ń padà wọn pa orílẹ̀‐èdè lára àbẹ́ẹ̀rí ni irú ìgbésẹ̀ tó lórí orílẹ̀‐èdè gbé lánàá látàrí wàwárà àti kájúkájúkájú tó ló ń fi ẹ̀yìn gọ́vnọ̀ Central Bank òun fi tì kíkọ́ lọ́ọ́ rọ́kúnlé kí ni tọ́wá sí i wọ́n nínú àwọn kan sọ pé kọ́ lọ́ọ́lé náà ni kì í ṣe pé àwọn yọ̀ǹsẹ́ ẹ yọ̀ǹsẹ́ ẹ sì sọ pé kẹlòmíì ọlọ di mu àmì ẹ yọ̀ǹsẹ́ ẹ kọ ẹlòmíì ẹ fi sọwọ ikú káwọn ọmọ máa kó tó bá kájú kó máa lọ sọ́fíìsì yìí ṣùgbọ́n ẹ̀sìn tí ẹni yọ kó ẹ wò látàrí kájúkájúkájú ọlọ́ọ̀lọ́mọ iye ìjàmbá ó ṣubú dálẹ̀ bíi mángò l'Ógbómọ̀ṣọ́ tátẹ́gùn bá fẹ́ tó yẹ pé gbogbo yẹn ọkàn máa gbẹ̀gbẹ́ rẹ̀ kọjá ni wọn ò ní sùrùgbó nítorí pé ńgbà gan nílùú tiwa àkákún àwọn tó bá yọ sẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀rí pé wọ́n ni ni náírà dànù lánàá wa ó sì fà gidigidi nítorí pé kájúkájú kájú pé là ń gbélé ayé lọ náà àwọn sọ àwọn olùgbé nǹkan rìgìdì mì sẹ́nu káló à ń kó wọn ní pọ́ńkó lọ́rùn àti lágbárí à ń kó wọn sọ́gbẹ́ ẹ̀wọ̀n àṣírọ́ gbogbo ẹ̀ torí tí ọba jẹ́ bẹ́ẹ̀ kí ni wàhálà náà nì sí eléyìí ń sọ pé twenty billion dollars twenty billion dollars nínú owó tó yẹ kí NNPC kókó sí àsùnwọ̀n ìjọba àpapọ̀ owó yọ̀ wọlé ọwọ́ tó sọ nìyẹn wọ́n ló sì sọ ẹ wá rí kó fi sẹ́lẹ̀ òun sì sọ pé wọ́n kọ́ ló fún sípò olórí orílẹ̀-èdè ò lágbára láti yọ gọ́vùnà central bank tọ́ wọ́n ti ń fa ilé yẹn tipẹ́ onítàsíkò ń bá tó lòun ó kó lọ́fíìsì gbogbo ẹ̀ náà oṣù mẹ́ta lọ tí ì kó lọ́fíìsì ẹ̀yin wá rán pé kó lọ pàdé kan nìjẹ́rì lánàá ìpàdé lọ́wọ́ á wà ẹ wá kéde pé ẹ ti yọ pé kó padà lé ẹ sáàkì ẹ o ẹ sọ̀spẹ́ndì rẹ ni o àmọ́ kẹlòmí ọlọ́dọ̀ ọ́fíìsì mọ́ ẹ wọ́n fẹ́ẹ́ fi gbólóhùn ṣeré kí wọ́n á nìtumọ̀ rẹ̀ bóun ní sáàkì náà tún ṣeré torí di eléyìí báyìí ẹni tí wọ́n fẹ́ kó dípò rẹ̀ wọ́n sì ní kó sìn lọ kó sìn lọ sí Niger ẹtì máa pé tí bàbá ti yọ ni torí ń ma bàbá dá sọ̀rọ̀ gbogbo yẹn sọ pé ni ó sì ń ma ẹni tí wọ́n fẹ́ kó gba po rẹ̀ tó tẹ̀lé lọ ò ń bọ́ sórí àgálẹ̀ kan náà ò ní ń síbẹ̀ lórílẹ̀‐èdè máa lọ wájú síbẹ̀ làwọn ẹni tẹ́ ẹlẹ́wọ̀n àwòkọ́sí wọn làwọn ń ṣe táwọn fi lọ wájú tóbi jẹ́ pé ńgbẹ́ bá dé lu wọn ẹ̀dẹ́nu lẹ̀ tó máa dà lẹ́nu yín láì jẹ́ dídìrín síbẹ̀ àwọn ṣe ń torílẹ̀‐èdè tiwọn nù títí wọn fi jẹ́ ohun àpéjọ wá wò títí wọn fi jẹ́ ohun àwòtúká pékèní pò lórí torí ẹ̀já bẹ̀rù ọlọ́run kájúkájúkájú ìmọ̀ bà nǹkan wọn làwọn ò rí twenty billion dollars kí ni wàhálà ẹ bẹ́ẹ̀ wádìí nínú kọjá pé òun purọ́ kọjá pé NNPC ní sòótọ́ nínú kọjá pé NNPC ní kọjá pé òun ní padà hàn sọ́mọ orílẹ̀-èdè mẹ́ta sọ pé tí oṣù kẹta tí ń yìí bá ti ẹni tí gbà pò òun kó gbogbo nǹkan fún oṣù kan náà ní fi ní tí ọba wa jẹ́ pé ẹ ní nǹkan kan ẹlẹ́bọlẹ́rù tẹ́rù ń bá yín kásìrí ọmọ tù kí wọ́n alẹ́ yọ́ bá ń sí ẹ wo kájúkájú kájú bí ṣe máa bọ̀rọ̀ orílẹ̀-èdè jẹ́ nígbà tó ń bá wa lọ sílé ẹjọ́ nìsín kò sí tàbí ṣùgbọ́n pé ó jàre torí kò sínú constitution wọn tí wọ́n ń gbé ká nàìjíríà yìí náà polórí orílẹ̀-èdè lè yọ bẹ́ẹ̀ yóò tún wá jàre ẹni tẹ́yìn wò pẹ́ ní ibú ni yọ torí pé wọ́n ti ní igi tó bá tọ́ tẹ́lẹ̀ náà kì pẹ́ nígbó àwọn máa ń fa àwọn èèyàn sípò láwọn orílẹ̀-èdè tí corruption bá ti pọ̀ láti máa gbósùbà fún wa ni pé níta ẹ̀ dáadáa ẹ máa kó jẹ́ ẹ sá ti máa gbẹ sára náà lọ́wọ́ sọ́ńtọ́rí di eléyìí ọ̀dọ̀ wa o máa ba nǹkan jẹ́ ni o yìí máa ń sọ dẹni àbùkù ẹni ká tó di pé ọgọ́rùn márùn náírà tó èèyàn jẹ mọ́ torí pé gbogbo ilé ayé táwọn máa wọnú wọn ní ẹ̀ ní stability nípa ẹkọ́nọ́mìkì yín nítorí pé ẹni tí ń gba àmì ẹ̀yẹ ní gbogbo àgbáńlá yé ipò ńlọ dáàjù nínú àwọn gọ́vnà báńkì gbogbo áfíríkà lọ nínú àwọn tó mójútó nàìjíríà fi ń gbéra sókè yọ fótí síbẹ̀ náà láwa ni lọ síwájú tó wa ń bá àwọn èèyàn pé kó tó di pé wọ́n yọ yìí olórí ọgbà ọ̀dọ̀ àwọn lọ́ba lọ́ba kan kọjá láìpẹ́ yìí nínú wọn lọ́ba kánò wà kọ́mẹ́jẹ pé bẹ́ẹ̀ ni wọ́n ti rún pin tẹ̀sẹ̀ ìwọ̀n pé ńgbà mi àwọn bá ń gan àwọn náà máa kó fàsẹ́yìn bá lù torí pé ibi táwọn bá ti rí jẹ làwọn máa fì sí kọ̀ọ̀kan wọn wípé kí nǹkan lọ déédéé bíi àǹfààní táwọn ò rí torí di eléyìí níjọ́ la fẹ́ ṣe dà bóòlù orílẹ̀-èdè tí wàá ṣe fẹ́ lọ wájú táwọn òṣèlú tàbí lè sọ táwọn tanra wa jẹ nítorí pé wọ́n ti gbówó fún mi màá sì panu má ṣé bẹ́ẹ̀ náà láàmú ṣe láti bọ́lọ̀ pàdé lọ́nà ẹ̀rọ ẹni tí máa ń ṣe bẹ́ẹ̀ oní plan kíkọ́ bá dáadáa pàdé lọ́dọ̀ Ọlọ́run torí de eléyìí Rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar ẹ jẹ́ ọmọ pọ̀ nínú àdúrà tiwa oríire ò sí láàrọ̀ owó kìí ṣe ní lówó ni wọ́n ń pè lóríire o ó lè jẹ́ pé ní èrò tiẹ̀ owó lọ́ọ́ kà oríire ẹni tí máa ń ẹ̀yin náà rí ni bó bá ti pọ̀ tó lọ́wọ́ olówó bẹ́ẹ̀ ni wọ́n ní ìsinmi má bọ́yọ̀ tí rìn mọ́ lówó rí bó bá ti ti pọ̀ lọ́wọ́ olówó sí bẹ́ẹ̀ ni ò ní ní ìsinmi owó tó ní òtí tó nǹkan ló ń rorun sùn tó bá dé nìkan wà láà òní sùn má àdánwò ńlá èlò wa ni wọ́n á lè fún ọ tó fi wá di pé ọ̀n ba gbogbo nǹkan jẹ́ ló kọ kí wọ́n sá ti bùn ọ lówó náà kájúkájú kájú jàmá ó máa ń ba gbogbo nǹkan jẹ́ ni o nínú àwọn aburú tí kánjúkánjúkánjú máa dálẹ̀ ó náà ní pé ń tọ́ka sí kó pònú léèyàn gbogbo ẹni tí máa ti ń kánjú òpònú ni o àti pé ọpọlọ rẹ̀ ọ̀lẹ làákàyè rẹ̀ ọ̀tẹ̀ wọn gbogbo ẹni tẹ́ bá ti rí ti ń kánjú torí pé ń tọ́ bá ṣe ẹ rí i pé kò ní pẹ́ kò ní jìnnà yọ kábàámà náà ni ẹ dákun kí á ní túmọ̀ làákàyè tọ́lọ̀ fún wa ṣebí túmọ̀ rẹ̀ ni pé kó máa fà wá kúrò ní ibi tí ọ̀dà kó bákan náà nínú aburú tó wà fún ká máa kájú òun náà ní pé yóò máa mú kásìsì èèyàn ó ti pọ̀ jù èèyàn lè máa kájú kásìsì rẹ̀ ọmọ pọ̀ ẹ wo àwọn ilé ẹ̀kọ́ wa gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ayélujára tó ń fèlì wálé kéésì pé wọn ò ní mà kéésì pé wọn ò lórí lọ kéésì pé wọn ò mẹ̀kọ́ tó ń kọ́ wọn ìkájú ló máa jẹ́ wọ́n fèlì wọ́n sọ fún wa pé ìdánwò tẹ́yìn bá mójútó àwọn ọmọ tí ń ṣèdánwò yunifásitì báyẹn ẹ rí i pé àwọn ọmọ míì yóò dàbí bàtà ṣètánì fi atẹ́gùn sí wọn lórí pé sájáde lo ogún ìṣẹ́jú yóò tún máa náwó kó fẹ́ jáde ah, ah, béèrè tí wọ́n fi yín báyìí ṣé ìwọ ti kọ́ gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ púpọ̀ ah, kí ọmọ mi ó sì lo wákàtí mẹ́ta yóò tún máa bẹ̀bẹ̀ pé ẹ dákun sà ẹ jẹ́ ń ẹ̀yin náà ti mọ̀ yín pé irú ọmọ oníwàwára alákọ̀ọ́kọ́ kò sí tàbí ṣùgbọ́n yín pé àṣìṣe ó ti pọ̀ jù nù sẹ̀rẹ̀ ìsìnáwó wa dé ibi tí wọ́n ti fẹ́ kọ́ jẹ́ àádọ́rin nínú ọgọ́rùn ọwọ́ ajẹ́ méjìlá nínú ọgọ́rùn ọwọ́ alorogún ìyá rẹ̀ ní nsíọ́ nsíọ́ àbí wọ́gá ló ń sera rẹ̀ wọ́n ló ń sera rẹ̀ ṣé orogún ìyá rẹ̀ lọ sí ọlọ́run tó fọ́ jáde nínú ibi tó ti ń ṣèdánwò ńtúláṣì torí ẹ ikanju a máa jẹ́ kéèyàn kábàámà náà ni ọwọ́ asunwó bàbá rẹ̀ ná ọ̀dà wàhálà ìyá rẹ̀ sí kòtò àwọn ń gbà wẹ̀ tiẹ̀ wọ́n ń bẹ́ẹ̀ ni ikanju tẹ rí yẹn a máa kéèyàn ní ìgbà tí àbámọ̀ ò ní wúlò ní ìgbà tí àbámọ̀ ò ní wúlò nítorí pé ìkánjú tẹ bá wò gbèsè ayé ti ń ẹ rí i pé lápapọ̀ nǹkan téèyàn ọmọ bá dúpẹ́ fọlọ́n pọ̀ gbogbo ẹni tẹ́ bá rí ti ń kánjú ntẹ́ẹ̀rì nù gbèsè ayé rẹ̀ tẹ́ẹ̀fì bá dúpẹ́ fọlọ́n ah eléyìí mà dáa kò ní pọ̀ nítorí pé etí ọba dáa yóò fi bàjẹ́ ọba sun wọn rẹ̀ yóò fi kánjú máa sọ pé ó kú dẹ̀dẹ̀ kí nǹkan dáa wèrè torí rẹ̀ o bákan náà wọ́n á ní gbogbo olùkájú ọlọ́run ọbẹ̀ èjì wọn dépò gíga torí pé tíkàjú bá ti pọ̀ èèyàn mọ̀ fọ́ ara rẹ̀ bá ara rẹ̀ nílọsíwájú jẹ́ èèyàn mọ̀ ara rẹ̀ bá ara nílọsíwájú nínú ọ̀rọ̀ tí ò tí sọ yóò fi wà ń sọ ìwọ sì dolórí ti gbàgbé tá a bá ọwọ àlọ́fẹ́nu arọfù tí mo bá dé bẹ́ẹ̀ gbogbo àwọn tó kówó olú jẹ dáràn tí mo bá dé gbogbo àwọn tó sowó olú mọ́kúmọ́kú inú túbú ni tí mo bá dé ok àwọn ló sì wà ń dé dé tó ṣe pé mú àwọn náà irú eléyìí náà ti mọ iye èèyàn tó ti inú àwọn tó dépò lórí ìsì tún bá kan ìkájú ní bì ọ̀rọ̀ tí ò tí tó sọ lónìí sọ láti jẹta ní sọ àwọn ẹni tí àwọn ń bẹ̀rù rẹ̀ yóò ti wá gbéra rẹ̀ wọn lọ́wọ́ gbogbo ọ̀nà tí wàá fi ní rọ́nà lọ làwọn máa san fún lórí eléyìí ìkájú kìí jẹ́ adépò tó ga kìí jẹ́ adépò tó ga bó tilẹ̀ jẹ́ pẹ́ lómi gbọ́ bá torí ètò ti rí sẹ́wọ̀n náà àrímánu àwọn ẹni tó di ọlọ́nà àwọn sọ̀rọ̀ àwọn dòkúta àdìgbòlùmọ́ ọlọ́ọ̀ni. bákan náà ẹnìkan ò ní máa kájú àfi kó dínà orí púpọ̀ mọ́ra rẹ̀ yóò sì fa aburú àìníye yóò fà bára rẹ̀ torí délé ẹja sọ́ra fún kájú o o ti ń rẹ́sẹ̀ rìn lásán kọ́ lórí táwọn ẹlòmíì yarọ lọ́sàn-án gan ìkájú lóbi. E ìwọ tí ń rojú ríran lásán kọ́ lórí táwọn míì ya fọ́jú ọ̀sán gan ìkájú ló bì ìwọ ti jẹ́ ẹni tó ní làákàyè tó gbádùn wàláì lásán kọ́ lórí táwọn míì ya wèrè ìkájú ló bì torí di ẹlẹ́yìn ẹjẹ́ afárá wa balẹ̀ nílé ayé o ntọ́lọ́mọba kọ́ páàrì wàláàrì náà ni kọ́lọ́mọba jẹ́ kí dáadáa wọ́pọ̀ kọ́lọ́mọba lé aburú jìnnà nínú ọ̀rọ̀ wa kó sì wá lólórí rẹ̀ láyé àtàlùkẹ́yàmù torí ẹ̀ làwọn olùmọ̀ sọ pé la ta'jalanna falaysa ar-rizqu bil-'ajali ar-rizqu fil-lawhi maktubun ma'al ajali walau sabarna lakana ar-rizqu yatlubuna lakinnahu khuliqa al-insanu min 'ajali wọ́n ní má kánjú ìkánjú ọ̀dọ́là ìkánjú torí pé ọ̀nà ti kó àrísìkì kálukú sínú wàhálà tí ń rẹ̀ kì í tàsí ṣùgbọ́n kó àrísìkí kálukú pẹ̀lú gbà àtàsìkò tí ó tẹ̀ ọ́ lọ́wọ́ kásìkò yìí ó tó wá tó kò sí gọ̀gọ̀ kan tó lè fà wá bọ̀ àbùrọ̀mọ́ wa kánjú tá a bá ṣe sùúrù àrísìkí kálukú ọba máa lè ká ni ṣùgbọ́n nù kánjú tọ́lọ́ ti dá wa ńkọ́ kò jẹ́ ká lè farabalẹ̀ lókè ara torí délé ẹjẹ́ ajẹ́ni tí wọ́n máa farabalẹ̀ ká sì máa pọ̀ ládùá lórí gbogbo gbèsè tá a bá gbé ọ̀dà púpọ̀ kéèyàn máa gbàmọ̀ràn kó tó ṣe ní tí wọ́n bá ṣe kọ́mọ jẹ́ ikú náà nìkan ni wọ́n máa dá ni wọ́n máa dá kọrin ni wọ́n máa dá gbé nígbà tó bá sì ṣẹlẹ̀ tán wọn náà lọ́ọ́ da safarada rẹ̀ tí bá ń wá márùn kájúkájú kájú ó dínkù nínú ọ̀rọ̀ yẹn pàápàá jùlọ tó àwọn onílà bá ń gbà mọ̀ràn lẹ́nu wa eléyìí ọmọ ara yẹn lọ́wọ́ yóò jẹ́ kí ìyàwó èèyàn pẹ́ lọ́dún èèyàn yóò sì jẹ́ kọ́kọ́ pẹ́ fún ọ náà yóò jẹ́ káàrin ìwà àtàwọn bàbá rẹ kọ́ da títí tẹ̀ ayé kò ní sí wàhálà láàrin wa àtìyá rẹ̀ tó fi di pé àwọn lọ ìwọ náà lọ yóò sì jẹ́ káàrin àtàwọn ọmọ rẹ̀ ìwọ àtàwọn ọmọ rẹ̀ kó tòrò kò ní sínú pé àwọn ọmọ rẹ̀ wọ́n mú ọ lọ́tà náà mú ọ àìkánjú a máa jẹ́ kí àwọn alábàágbé èèyàn wọ́n nífẹ̀ẹ́ èèyàn àwọn ẹni tá à ń jọ ń ṣiṣẹ́ wọ́n jẹ́ ẹni tó lè tó o bá lè kóra rẹ níjànú tó o ṣe sùúrù ṣẹ́jú márùn ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́mọ ẹ̀ pé mo dúpẹ́ tí ń sọ torí tó o ni yọ padà hàn pàṣìṣe ni torí rẹ àìkánjú amadi dị fún yàn kéde yàn kábàámọ̀ káwá bí ẹni tí máa ṣe lọ́pọ̀lọpọ̀ sallallahu alayhi wa sallam ẹni tó ṣe pé látara rẹ̀ láǹfààní àti mọ a lè san anabi wa lẹ́sàn dáadáa tó ṣe fún wa ṣùgbọ́n Ọlọ́run bá pa wá láṣẹ ká máa ṣàṣà láti fún torí pé Ọlọ́run ẹlẹ́dàá wa gan àtàwọn màláìka rẹ̀ náà ṣàṣà láti fọ́ ga wa anabi Muhammad sallallahu alayhi wa sallam ọwọ́ pa wá láṣẹ àwọn àtàjọ ọmọlẹ́yìn anabi ká máa ṣàṣà láti fún فاللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا اللهم إننا عبيدك أبناء أبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم سهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى